ní ọmọ ẹni ò sì dí bẹ̀bẹ̀ rẹ̀ ah, ó yẹ kọ́rọ̀ mi ti yé yín ju bí mo ṣe ń sọ lọ. fún ìbò ti ààrẹ ọmọ wa la fẹ́ kẹ́ roko sí. a sọ̀rọ̀ ẹgbẹ́ bíbáyìí ṣùgbọ́n ọmọ tó jẹ́ tiwa la fẹ́ kí aròkù sọ́dọ̀ ẹ̀ a dẹ̀ fẹ́ kí gbogbo wa tọ̀ sójú kan náà kó lè hù tó a wá ń rọ̀ wá tí kálukú wa bá ti dádúgbò wa ẹ bá fi ṣiṣẹ́ sí lálẹ́ ẹ bá sọ fáwọn yẹn kí sọ̀rọ̀ òṣèlú ṣùgbọ́n bò dì yìí a fẹ́ kó jẹ́ tọ̀dọ̀ ọmọ wa ni kò ṣe ẹ̀dá kan jẹ́ ká fi ṣiṣẹ́ sí dáadáa gbogbo àwọn àgbà oyè àgbà baálẹ̀ ti baálẹ̀ tó ti wà kéékèèké lọ́dọ̀ wa mẹ́ẹ̀ tá a fi wọ́n jẹ baálẹ̀ láìpẹ́ yìí àì fún wọn sàtífíkèètì wọn ẹ jẹ́ kí wọ́n lọ ṣiṣẹ́ dáadáa àádẹ́fẹ́ rí result tó jáde láti àdúgbò kálukú ó ṣe pàtàkì ọ̀rọ̀ tá a sọ lé nìyí àá tún sọ ọ́ lẹ́yìn ìgbà tá a bá di tẹ́lẹ̀ ìtàn á tún dámọ̀ràn báyìí níbi tá a tún fẹ́ ká roko sí á jẹ́ kẹ́ gbọ́. ẹ dákun ẹ fi ṣiṣẹ́ ṣe iṣẹ́ gbogbo aládéládé ilẹ̀ Yorùbá mò ń jẹ́ fún yẹn. a ti ṣèpàdé ńbàdàn a ṣe nífẹ̀ẹ́ a ṣe lẹ́kọ̀ọ́ ohun tá a sọ di pé kí gbogbo wa roko látọ̀ sójú kan náà ó lè hó kò gbọ́dọ̀ dùn wá lọ́tẹ̀ yìí o kò gbọ́dọ̀ àtún gbọ́dọ̀ mísẹ̀ lọ́tẹ̀ yìí ẹ ọlọ́run á wa ṣe o àá ṣàṣeyọrí bẹ́ẹ̀ o níwò yìí ìjọ Sunday lágbára ọlọ́run inú dùn láwà ọlọ́run á gbà bí a fún wa ẹ ṣeun gan.